kí làwọn bá wọn bá ti wà níbi tó dé yìí. في رمضان ولت تحروا فضل رب العالمين Tàhárọ̀wò fọ́dẹ̀lá rọ̀bìnà alámìnà. Tí Ramadan bá ti di pé ogún nú ẹ̀, ogún nínú ọgbà àbí mọ́kànlélọ́gbà, wọ́n láti tí ogún bá ti kọ ẹ̀yìn tó ti lọ. Kọ̀dílà rabbil alamina. Afáàní tó kù náà ní pé ká máa wá àánú ọlọ́run. Àánú ọlọ́run àwọn á máa kọjú sí ọlọ́run ọba á máa fún àánú ẹ̀. Àsìkò náà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala iná ẹni ń pín ìkẹ́ rẹ̀. Rahman Fọ́rílá lílé wójú ní ẹ̀kàrí nínà alákòólé lé wójú nílé káàrí nínà. Ẹnu gbẹ́ tó bá wà ń bẹ̀ ló wà láyé lásìkò bá dá ń béèrè fún kí ọlọ́run ọlọ́run àbẹ̀kẹ́ nínú àwọn òru yìí. وفيها تنزل الأملاك ترى بتسليم لإله العالمين بتسليم لإله العالمين أعوذ بكلمة موافق على نية àsìkò náà abdọ́lọ́ ọba náà nínú àánú rẹ̀ ọjọ́ gbogbo àdẹ́wò tí máa ń dé báyà tí a tún kọ́dúrú fún máa ń fò ẹ̀yà ru ọlọ́mọdé sọ̀rọ̀ sí wa. ṣàìtàn tí máa ń fi oró kóyà àbí tí máa ń fẹ́ fi àwọn ètò kásíkèjì ìdè ẹ̀bẹ́lẹ̀ ọlọ́mọdé kó jẹ wá lérí àmì tí wá ṣe kò ń bẹ lẹ́lẹ́tọ̀ kọ́bẹ̀ náà àmì kò sì bá ní ìbádà fún wa. àmì wọn ni tó bọ́kùn náà kò lọ́rùn wọn yọ ọjọ́ náà àmì kọ́gbá fún wa. àmì níbàámu súnà annabi nípa ìwà rẹ̀ a fi Ramadan ohun tọdún a fẹ́ fi fìwà wájú a fẹ́ kí ẹ̀sìn wa kókó ní ọwọ́ adárùngbẹ̀ sí agézòkòtò nìkan kí àwọn èèyàn kí wọ́n rí ẹwà tí ń bẹ nínú ẹ̀sìn látara ìwà tó wa رمضان فقد يا أخيا أتى رمضان فقد يا أخيا إلى الرحمن فاتبعوا النبي إلى الرحمن واتبعي النبي ọwọ́ ẹsẹ̀ kan sí méjì kí a máa dá lùbálẹ̀ látàrí nínú àwọn àjẹmọ́ gbogbo kọ̀fẹ́ ìsíjọ́ kan tí àìsí sábà fẹ́ mẹ́rin bàtà bí akọ̀fẹ́ kọ̀fẹ́ sí ìgbàdégbà agbàlọ́ ọ̀dọ́ ìdìbò ìyẹn ni àkọ́bọ̀ ẹ̀yìn pé àwọn alákọ̀wé tó máa fẹ́ ṣe ètò ní fíìmù ní ọ̀sẹ̀ ẹ̀kọ́ máa àwọn ẹlẹ́gbẹ́ ní fíìmù àkòrí ìpàgọ́ kí ni wá wá ìbú kan tí ò ní túmọ̀ ẹni misconstrued and bearing the veil wọ́n sà wá àwọn ìbú gbàǹkọ gbàǹkọ nígbà tó bá tó wá rí ètò dá yá the strangers ẹ má tó rí topic, tó tún dá tó jẹ́ ti gbọ́dá wọ́n tún wá lọ pa lákọ̀wé kan tí òun gbádùn kankan tiẹ̀ lọ́wọ́ aṣọ ìbò níjọ́ opening form àti formal of music ṣùgbọ́n èyí táwọn agbéra ní kí a ta Ramadan faqad al-ya'u khayr أتى رمضان فقبل يا خيرا إلى الرحمن واتبع نبيا إلى الرحمن واتبع نبيا Àkórí Ramadan àwọn àtọ́dún inú. Ẹ̀rí pé gbogbo ẹni tí bá sì ń fọkàn bá lọ sí sílà ní ń tẹ̀lé ra wọn. Ó ní nígbàtà sọ̀rọ̀ bí àwọn mùsùlùmí tí wọ́n ti lé àwọn mùnáfíkí àwọn kèfèrí kúrò ní Mádínà ní sọ́tọ̀lá hashiri ibi tí a ti gbé nígbàtí a mú yòó tán ọdún tó tẹ̀lé afọ nípa àwọn mùnáfíkí lẹ́sí àwọn mùnáfíkí bí wọ́n ti máa ń ṣe ìgbé nígbàtí ọ̀rọ̀ bá dé tán mùnáfíkí ó wà nínú àwọn èèyàn ìgbà tí ẹ̀sìn bá ti gbalẹ̀ àwọn mùnáfíkí ó wà ìgbà tí ọlọ́run bá ti ń kẹ́dá wà mùnáfíkí ó jáde ó lè wà nínú ọmọ kéw ó lè wà nínú òbí ọmọ kéw ó lè wà nínú ẹni tó pọ̀ ẹ̀lọ́rẹ̀ ó lè wà nínú alájọṣe ó lè wà nínú jẹ̀mẹ́ nígbà tí a parí irun ni àwa wo ìpè tọ̀ àti sọ̀rọ̀ àwọn a àti sọ̀rọ̀ àwọn mùnáfíkí àwọn mùsùlùmí tó sẹ́kù tí àbánifá kò lọ ká àbákú fúrò lọ báwo ni a ti fi wájú ànábì ọlọ́run wá ní kọ́kà wa mọ́ orí qawluhu ta'ala wa innaka la'ala khuluqin 'azim wa innaka la'ala khuluqin 'azim wa innaka la'ala khuluqin 'azim anábìrì sọ́lá ńlọ́dà jù níwà ńlọ́dà jù lẹ́sìn ńlọ́dà jù nírèrí ìròrí wọ́n á kan wọ́n mgbe ròyìn kan tó bẹ kò sí ròyìn dáa tó ànábà Muhammad sallallahu alaihi wa sallam. gbogbo analysis táwọn ọ̀kan rí bá ń ṣe fọ́ máa fi tẹ̀lé ti ànábì níbi táwọn èyí tí ànábì ọba ti fọwọ́ sí ń ẹ̀dánù mátọ́sì ó sọ principle kan nípa population theory ẹ̀dánù sọ ẹ̀dánù láyà wàhálà èyí tí ànábì ọ̀rọ̀ táwà fẹ́ tó. ìlọ́rọ̀ ṣàmánì wà sábìrin nàbíyà ìlọ́rọ̀ ṣàmánì wà sábìrin nàbíyà. torí bẹ́ẹ̀ ìní àti wá ń sọ bí ànábì ti rí níwà. àsọ bí ó ti rí pẹ̀lú àwọn àfábùlà ahad àsọ bí ó ti rí pẹ̀lú àwọn fùkọ́rà débi wípé tí wọ́n bá ní kí àwọn ará ìlú mú ẹ̀sìn kan wọn ò ní mú ẹ̀sìn míì tó ju Islam yìí lọ wọn ò ní mú ẹ̀sìn míì torí kò sí ẹ̀sìn kankan tó pọ́n aláìní lé tó ju Islam yìí lọ. a sọ bí ànábì ti kánsẹ́lì wọn tó fún wọn lẹ́dàánilẹ́kọ̀ọ́ tó bí wọn sí àwọn tí wọ́n lè ṣe tí ó dowó àti wá bọ́ sínú àwọn àgbìnìyà ìjẹ́ ànábì náà ní àwọn olówó lẹ́gbẹ̀ẹ́ àti bẹ́ẹ̀ ni báwo ni ànábì ti bá wọn lò àti mú ẹ̀kọ́ àkọ́kọ́ yìí pé tọ́ ànábì máa ń sọ láàtàpọ́nlé tí ń bẹ fún wọn ìdí wọn bá ti ṣe fún ẹ̀sìn ànábì àwọn ẹ̀sọ́ jáde fún àwọn ibi tí a fẹ́ lọ lẹ́yìn lélẹ́ni ni pé káàrẹ́ sallallahu alaihi wa sallam yazuruhum wa yaqulu wa yurshiduhum li afdali wujuhi wa sallam. anabi àbá lọ kí àwọn olówó lé inú nǹkan tí a ti fẹ́ kù ọ̀dọ̀ wà nìyẹn ànábì àbá lọ bẹ̀ wọ́n wò kódà wà ya'kulu indahum ànábì àbá jẹun lọ́dọ̀ wọn bíbẹ̀ wò yí jíjẹ lọ́dọ̀ wọn ń fún ní àǹfààní kan ni wípé yóò jẹ́ kó lè júwe wọn sí olóore. ibi àwọn ọ̀pọ̀lọpọ̀ onísúnà náà akùnà ń bẹ̀ wọn. ọba bọ́ àwọn tàn wípé tọ̀ wọ́n lọ fi yàsí ńlẹ̀ nílé olówó ẹ ìwọ náà tó lọ fi yàsí ńlẹ̀ ìwọ náà tó sẹ̀tọ́ tà náà mi ṣe. súnà ní pé a máa lọ bẹ olówó wò gbogbo olówó ráyè ẹ bá kéde pé ẹ fẹ́ kàn mọ́sáàsì bóyá kò sí nílé gbà tẹ́ ń sọ bóyá ó tiẹ̀ ti sábẹ́ kí wọn tó tó sálámà ló ti fò jáde nítorí ilé olówó pọ̀ ju ti lé tálíkà lọ la sọ fún yín pé àárín àwọn lọ àwọn tálíkà wọn ti wà aljanna arba'una kharifan ogójì ọdún síwájú káwọn olówó tó máa wọlé torí pé kí ni abẹ́ sí kí ni tálíkà abẹ́ sí níbi dúkìá rẹ̀ wọn fi ṣàpèjúwe ọ̀rọ̀ yẹn gẹ́lẹ́ bí ẹni tí ń lọ Mẹ́kà àti àwọn Fúlàní àwọn bòwòkélẹ́ ń pè wọ́n àwọn bòròró. àti yorùbá ti lọ tọ́ lọ mẹ́ka yorùbá ó di gbogbo ẹni fúlàní tiẹ̀ kòròdodo ní ọ̀rọ̀ agbé àti ìbáàdì kékeré sẹ́yìn náà wà fọ́dọ̀ immigration tó fẹ́ yẹ̀rù wò àwọn yorùbá ó ti kó òbí sínú gàrí ó kó kìnnì kan sínú èlùbọ́ tẹ̀pẹ́ yọ lọ́dọ̀ immigration ìfìyẹn náà owó mẹ́ta fùkàrà àwọn mọ̀lẹ́kọ̀ jáde kí pé kí mo gbélé tí wọ́n bá ṣùgbọ́n olówó yọpẹ́ yọpẹ́ báyìí náà sọ pé ká mọ ká mọ wá tọrọ pé ká mọ lówó tó wọn sọ pé wọn ò ní wọ àlùjánnà àbẹ́ni wọn ò ní wọ̀ wọ́n ní yọpẹ́ ni ẹ ẹ tó gbé ẹrù náà nígbà tí ẹ tó gbé gàrí náà bá ń gbárùn gàrí àti síkì ẹ̀ ní Saudi gbòòrò náà ó lè má di nǹkan kan jẹ ló ti yé tó ìyún náà òun náà pẹ̀lú wọn yóò dán un náà olówó náà yóò ti láwọn àǹfààní kan tí ṣe. àmẹ́bí àmọ́ ìlọ kí wọn sallallahu alaihi wa sallam tó tọ́wárí àfọ́ onísọ́nà ẹ̀nà náà ni mọ́ sì gbọ́ yé mọ́ sì gbọ́ ọba ṣẹ̀rí àwọn ọba sọ́nà mu ká lọ bẹ̀ olówó ka jẹun lọ́dọ̀ wọn ọgọ́ta jẹ́ ọ̀dọ̀ wọn ẹ̀yìn ni ẹ̀rọ sí wọn kì í ṣe pé à النبي النبي صلى الله عليه وسلم قول سبيل ربك طلب بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن كسوا wá sí fáwọn èèyàn ó nídìí ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. وسندي واسطه nídìí wá واسطه tọ́lẹ̀ wá ẹni tó lọ ọ̀dọ̀ rẹ̀. ọ̀bẹ́kẹ̀ yà alámù máa ń bọ́ láàrín. tó jẹ́ lọ́dọ̀ rẹ̀ ọgbà pé ọ̀rọ̀ bọ́lọ́n bí lórí kó ṣe fóònù tó bá sọ̀rọ̀ fún yóò wọ́ létí. àmẹ́ńtọ́ pé ó tiẹ̀ kò tiẹ̀ lásìkò lójú ti alága ọ̀ká sí ọdún ní ọdún kìíní ọ̀rọ̀ kìíní àwọn òjẹ́ni olówó ẹnìkan ọ̀kìíní kan ọ̀jẹ́ kìíní kan sára o yóò mọ̀ rò wípé àkókò mọ àwọn afáyín náà bí wọ́n ti wọ́n òdùn tó nígbà tó o bá pè é ju tọ́lọ́run kò ní gbọ́. Àbúrò àwọn ànábì sọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ sọ́nà náà. Àbí ń pa àwọn olówó lé níṣẹ́jú wọn náà tọ́ ọlọ́run Anas kálí lọ Ó ní Ó ní hàrí pé nínú àwọn mo kà àwọn olówó fún wa mo kà hàmà nínú àwọn àbútọ́lẹ́ wá ní ẹ sàábé tó lówó jù nínú àwọn àǹsọ́rí tá a bá ń sọ olówó dàbínù pípé àwọn olóṣòwò oko ẹgbẹ́ ẹlòmí oko obìnrin olówó oko kòkó inú ẹni tó fi owó dàbínù tó ní owó mẹ́ ọ̀gá ní àbútọ́lẹ́ kò sẹ́lẹ̀ kò sí méjì ẹ̀ nínú àwọn ó ní owó tó pọ̀ ó ní wàkẹ́ ilé ọwọ́ ní ibìkan pẹ̀lú ibi báyìí tiẹ̀ ní kẹ́ ààyè kẹ́ inú ló ní pàtì yẹn ló nífẹ̀ẹ́ sí jù nínú oko obì rẹ̀ bí káfẹ́ pé ní owó oko obì tó ní èyí tó wà ní magilo finance jù òun sì wà ànínábì ní marina sallallahu alaihi wa kana rasulullah sallallahu na wasallam àníbi wa máa ń wọnú oko obì yẹn oko oko yẹn inú omi tó wà mẹ́ tó jẹ́ omi tó rẹwà tó dùn lára ànábì ọ̀wọ̀ rẹ̀ yóò mú inú oko àbútọ́lẹ̀ ha àbíbí wà lórí ìṣesí ẹ̀ títí fọlọ́n fi na àyàkálẹ̀ yìí pé láǹtà náà ló lè bẹ́ẹ̀ rọ. تنالوا البر حتى تنفقوا وما تنفقوا من شيء فإن الله به عليم الله وفاق لفاه وصفه لا تمنوا البر آياتي لزقاء حتى تنفقوا مما تحبون تنفقوا مما تحبون ففي جاي بينتين نفسي دوجي لوجو tó yẹ pé ilé ẹ̀fún ọlọ́run ọlọ́run sọ pé tẹ́ẹ̀fì àtàtún fi kú òní tẹ́ẹ̀fì náà òní tẹ́ẹ̀fì náà nínú tí ẹ nífẹ̀ẹ́ ti parí omi máa tó ṣe bó. ìtọ́wọ́ àwọn ń sọ ni pé èèyàn ní fóònù méjì ẹnìkan wá ní pé fóònù nìkan èyí tó onífẹ̀ẹ́ jù ní kò fún. ọlọ́run ní láì jẹ́ àmì ẹ̀rọ lòlùbẹ́ rọ́ ẹ̀ẹ́dì ẹ̀mí sọ pé èyí náà ti wá yẹ ní eré tẹ́ẹ̀fì fún ní ìtẹ́ nífẹ̀ẹ́ ẹ̀dá lè wọ̀n níbìlà èyí tó nífẹ̀ẹ́ sí jùlọ fún nǹkan a wá tó lè ṣe bẹ́ẹ̀ à ìwọ náà ti tẹ̀lé rẹ̀. bàbá yẹn wá sọ kalẹ̀ àbútọ́lá àwọn nígbà Muhammad sallallahu alayhi wa sallam. nígbà tó bá bá ó ní ànábì mo gbọ́ àyà tí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún ọ pé. láwọn kaná ló lébi rọ ata tó ń fi kò mí má tó ibú. wọ́n ní àhábà àmúwárí iléyà ìwọ ní sọlá ọlọ́run ní àlẹ́ yá àlẹ́ tí ìdẹ́nu ọlọ́run tá fi náà dáná ìdí mo sì nífẹ̀ẹ́ sí dùnú gbogbo oko dàbídò tí mo ní oníbàárọ̀ ọ̀tọ̀ mọ́ wọ̀ ẹ̀. dọ́wọ́ sọlá mẹ́rin nígbà nàbí wa innaha sadaqatun lillah láti ìgbà tí mo ti ń sọ̀rọ̀ yìí lọ ó di tọ́lọ́run. ọlọ́ba akẹ́ àwọn sàhábà àmì o láti mo ti wọ́n ti wákàtí ọ̀wọ́ yìí lọ ó ní nàkan lóko dúkù ó ní kàlálákíá àwọn aláfẹ́ ní dúkù sáà dúkù ó ṣe rẹ̀. lórí bí kò ní ìbú. pé mo wò pé yìí. bẹ́ẹ̀ bá lè fọ́sẹ́ ni ma ọ̀sẹ̀ méjì ò ní pé tí wọ́n fi gbé five million wa odò kò sì rè ọdún mẹ́ta yẹn ni wà lórí pé èyẹ wọ ẹni tí ó rà alọ́fẹ́ gbogbo. láàrùn tàrí àgbèrè wà hàtà tó ń bí kò mí máa tó ṣèbó. ìjọba ti ṣe ewé ọlọ́ba àsanwó lẹ́sàn lórí. wọ́n jẹ́ késo nípìnlẹ̀ ládàá wọn kọ́ lọ́rùn mm. abàpàdé fúnra lókun kọ́ lọ́rùn kọ́ lọ́rùn èmi àti ẹ náà kọ lọ́rùn owó ti bí ìwò òsèǹ tí ò ní fìlà pé méjì nínú wa fìlà pé méjì àbáṣọ wọn ni wàá fún tó wá gbọ́dọ̀ àwọn sábà bíi àlà ọmọ tó mọ lọ́pọ̀ àkísà àbọ̀ wá fẹ́ẹ́ sọ́dọ̀ kọ̀ ẹ wàá kó jáde one thousand ah, aláwàpọ̀ one thousand wà lọ́wọ́ wájú wàá di tó wá fi ẹlẹgbẹ́ tó wá fi ní bẹ́tà láì fún rẹ́lẹ̀ tó mú mú tó gẹ́rẹ́ tó wá dìgbà tó ti lẹ̀ ń kò ní mélé yìí fún sàrà ètò ti ya ilé tòun ọmọ the same value náà ni o bọ̀dọ̀ pèsè pé ẹ̀mí fà mọ́ owó tó tuntun báyìí that you do not. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. بس هو قال عليه السلام فضاها يا رسول الله عيسى أراك الله pé ó ti di ti ànáyọ ó ti di ewé mùsùlùmí bí ọlọ́run bá ní olè sí ó bá ṣe wù ọ́ ni kó o ṣe ṣe oko ń dìtì ó dìtì ànábì. wà á máa tán fi kò ní ṣe ẹ̀fà iná lọ́hàbí àlè. máa tún fi fún mi ṣe yìí gbogbo tẹ bá rí kẹ́ ná wàhálà ọlọ́run ní màá parẹ̀. tọ́ba ń ná nǹkan fọlọ́run ọlọ́run yìí tọ́ba tí mo ń gbàgbé nǹkan ọba ń ná fọlọ́run fipamọ́ fipamọ́ ni kò jẹ́ ọ ọlọ́run sọ̀rọ̀ òwò náà rí oore tó wọ́n náà wọ̀ pé ah lọ́run là àti ìbáṣà nu ọlọ́run ilé ìjọ tọ́ sí. wọ́n máa tó ṣùgbọ́n a máa le láti kọ́kọ́ ṣe a máa le ọdún kan abẹ́bẹ̀rẹ̀ Ramadan bí wọ́n bí ọdún Ramadan méjì sẹ́yìn ọ̀bẹ́ta ẹnìkan wá àwọn ẹnìkan wá sí wà síbi ká náwó ẹ̀mí sì ń tẹ́ni àlọ́jọ́ náà náà ètò gbé ojú ìtò òde fún apáṣá ti tẹ̀lé kí mo bí jẹ́ pété náà ní ìsìnkú ní tóká bọ̀dé èso sì mọ sọ ekweta na pé bó jẹ́ pété náà ìgbẹ́ ọ̀sáfin dí àpò náà tó ọmọ ìrìnlẹ̀ ń tìǹ ọwọ́ tẹ̀ kọ́ lọ́mọ ẹlẹ́yin kọ́ àìsí anyị àti ẹ̀fẹ́ mọ̀ ṣùgbọ́n ọlọ́run á ní kí adị wí ní ya nígbà náà mo rà dé mo rà sí bí i àmì tẹ̀fẹ́ gbígbà bíṣà مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة ilé wàhálà àti kọ́kọ́ bọ́lọ̀ ọba sí ilé wàhálà bára bí sẹ́gbọ́n yàrá bí nígbà ah masha allah dáríkà máa lọ rọ́ọ̀bẹ̀ wo owó tó ṣe yìí owó tẹ́ yìí sọ ti bẹ̀ àdébìsọ bẹ́ẹ̀ àdébìsọ tó ti sọ mo ti sọ. وإني أرى أن تجعلها في الأقربين ah anabi dada bẹ́ẹ̀ mo ti fún anabi wọn kàn án bí o fi bẹ́ẹ̀ wò ó ní àbí wa ni mo ti gbà ó ti dùdọ lọ́wọ́ Ọlọ́run ti gbà lẹ́sìn fún ọ ṣùgbọ́n mo tún wá rí i pé àwọn mọ̀lẹ́bí ẹ̀ àárín wọn náà ni kò ti pè. àbárò náà ṣe àrọ́ àmúhàn jẹ̀mí àá. رسول الله وهو بها جدير رسول الله وهو بها جدير fọ́lọ̀ náà ní òfin ọlọ́run eléyìí táwọn mọ̀lẹ́bí rẹ̀ wá ń rárí padà fi sọ̀rọ̀ wípé ẹ̀rí lágbájá ọlọ́run ní nǹkan ẹ̀rí ẹ̀rí kìnnìkan yóò tún wá máa di àbùkù fún ọ ṣùgbọ́n ọlọ́run ti gbà mo ti gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kọ́ fún àwọn apẹ́ láàrin àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ládàárẹ̀ yẹn kò ní sókè láwọn yẹn gbé ó ní one thousand ìyàwó rẹ̀ sì wà ń lé àtàwọn ọmọ ẹ wọ́n á pèpè wọ́n ni kó nǹkan fún wọn tọ́lọ́run náà ni wọn náà tó fi àtàwọn ọmọ rẹ ẹ̀bí sọ bẹ́ẹ̀. so ọwọ́ rẹ̀ wọ́n fi wọ́n bá na àtàkù rẹ̀ lẹ́ oṣù lágbẹ̀kẹ́ lé mi oṣù gbéyàwó rẹ̀ nìkan gbọ́ yé ọwọ́ adéyọ ní àyà ah, ọlọ́run wa sẹ́yìn náà sáré bóyá tó níwà ní àkókò ẹja àbò omi ká mu ah. eh, ẹja àbò omi pé wọ́n ń pèdè ìgbà mú pèdè pé ká dáwó ní ọ̀sán sí ní ọwọ́ ọ̀sán so wọ́n máa bọ́ ká mọ́ wa lápò ọlọ́run sì ní ká fi ilẹ̀. tẹ́kùtọ́ náà ló ṣe ṣùgbọ́n yóò fa àbùkù sí obìnrin yẹn bá bẹ̀rẹ̀ sí obìnrin bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ òdì débi tó tún bú ọ lọ sẹ́nu pé ó ti dá wàhálà rẹ̀ bọ̀kálẹ́ ó ti lu ẹ̀kọ́ pé tí n bá mu lọ lé tí mo fi tọ́jú àwọn alẹ́ mi kí lọ́mọ jẹ́jẹ́ mẹ́fẹ̀ẹ́ so àwọn ìsọ̀rọ̀ ní kó pin àfitọ́lẹ́ á afal ya Rasulullah ọ̀dà àlẹ́ mi tó bá jẹ́ wípé bó o ti wá fẹ́ náà nù ní tètè náà nù gbọ́dọ̀ náà ti gbà ó àfitọ́lẹ́ ẹni pé mọ̀nà bí tó jìnnà pé ó tún wá lọ pé Hasan Hasan yẹn jẹ́ ọmọ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ẹlẹ́keje ìrẹ́keje ẹ̀ ní Hasan àtàwọn ọba yìí bùrùkà ọwọ́ àpò ẹ̀ pé tọ̀ àrẹ́bí ní kí n pé oko yìí fún ó sì pín láàrin wọn ntí anabi àtìfù mẹyẹ ọ àtìfù nǹkan méjì sallallahu alaihi wasallam àtìfù pé o sì sọdá sàárà ó tún wà sí ipò ó sòkùn bípọ̀. àgbẹ̀ yìí pé láti bá ṣe fún ara léèyàn ara méjì so ara léèyàn nídìí nǹkan òfun wa lọ fara ta so kó fara léèyàn ó gbàládà sọ́dákọ̀ ó tún gbára dáadáa pé o ti sílà ó sókun púpọ̀. ọ̀yẹ́ àlùnákà máa láyún fi kún. قل ما أنفقتم من خير فليوالدين والأقربين ẹlòmí ń bẹ ọmọ zaka àwọn aláṣùmọ̀ rẹ̀ wà nítòsí pé ẹkú fún kò fún wọn ọwọ́ abúlọ rẹ́díò abúlọ rẹ́díò pé káwọn ẹ̀rọ gba zaka olówó mi bẹ wọn gbádùn rẹ̀ mọ́sálásí rẹ̀ àwọn kan tó bá pè fún àmọ́dá lẹ́kṣọ̀ tí wọ́n fi ṣe chairman yọ̀rọ̀ gbówó lẹ̀ fún àwọn àti ah, gbúrò àwọn aláàjì wá ń ta wọ́n sì báyìí. ẹlòmíì àfa ọmọ rẹ̀ gbádùn rẹ̀ àbá àti tásì gbádùn ẹ̀ wọ́n sì ẹlòmíì ọmọ rẹ̀ tó bínú gbádùn ẹ̀ àwọn tásì gbádùn ẹ̀ ẹ̀kọ́ ìnìyàn làwọn ilẹ̀fẹ́ lomi ọlọ́sẹ̀ dáwọn àgbà ọlọ jáde oṣù mẹ́rin oṣù mẹ́fà gbìyànjú ọlọ́ ìjìnlẹ́dẹ́ ọmọ ti ẹ̀ níwọ̀n sòkòtò káàkiri agboolé tí ń gboyún káàkiri. talókùrọ̀ talókùrọ̀ ní talókùrọ̀ talókùrọ̀ tọ́lá gbogbo wa ń bẹ̀rẹ̀ láti lé kọ́kọ́ tún àwọn ará ní bákan náà Nabi sallallahu alaihi wa sallam yazuruhum sallallahu fil marad tí ẹ̀wẹ̀ tó ló lọ́ bá sàárẹ̀ àníbí àná lọ bẹ̀ wọ́n wò wa yahussuhum ala al-wasiyyati bi aqalli min salat aw bi aqalli min as-sudus àníbí èsì máa ń pa wọ́n láṣẹ kí wọ́n kọ àkọọ́lẹ̀ kí wọ́n ṣe wíìl wàsíyà àti islamu ní nǹkan tó kéré sí ìdá kan nínú mẹ́ta dúkìá wọn àwọn dáwà ta sílẹ̀ nìyẹn olówó mélòó lóye òun kìí sẹ́kún lọ lékè ọlọ́run kẹ̀kẹ́ náà tó ẹ̀yin afáàná lẹ́jú rẹ̀ sí dáadáa ẹlòmíì fẹ́ yọ zàká kò lẹ́ni sí wàá sí zàká fún ẹlòmíì ìdí wọ́n pè zàká mẹ́lòó mi náà ni pé sáráka sáráka so kò lẹ́ni sàlàyé pé báyìí ni wọ́n ti ṣe báyìí ni wọ́n ti ṣe tó ẹ̀yin gbà tí wọ́n ní súnà ti takílé sí wọn bó lọ́wọ́ tí wọ́n pọ̀ lóde sọ fún wọn tó dòdò ọ̀rọ̀ àrẹ́bì tí àwọn olówó bá sàárẹ̀ nínú àwọn olówó tá a kọ̀ láti náà ni sáàdì ní àdúwà kọ́ sáàdì ní àbúwà kọ́ bí wọ́n fẹ́ lára rẹ̀ sọ yí pé àádà ní nàbí yìí sọ̀rọ̀ lọ́wọ́ àrùn sọ́lá àmà hàtìkìrì wàdá mi márọ̀dìn wá kí mi nínú hajj Sọlọ nínú kan tó yẹ pé sáàdù ló ti rò pé àárẹ̀ tó bá sàárè rò yẹn pọ̀ ní ó ń gẹ́sì balaga bí mi lọ́wọ́ wájú ayé a wo ààrẹ ìbò tó ní o ẹ àwọn sábẹ́ yàrá ni wọn o ní ààrẹ tó ń ní rẹ o wà á nà hù máa lè ní. tí ìbá sì ní owó ta fún àwọn olówó wa o ká ká lówó ní láti mọ sí ní irú rẹ̀ wọ́n jẹ́ ká afá máa pò ń lo afá náà tún ní jó sinmi gbogbo ẹ ti dìdàpọ̀ tó ló bá rẹ̀ pé afá àti àǹtọ̀là pé bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ àkàrẹ̀ fún ọmọ gbé bùkátà lọ bá yẹ darí ẹ̀sìn pé àwájú ẹ̀bá sì ràn yẹn mẹ́ta lọ múra o rán àwọn ọmọ yẹn méjì lọ àwọn tó bóyá kẹ àwọn ọmọlé kí ó tí wọ́n hákùrà ní bóyá kẹ mú mẹ́wàá kẹ mọ́ sanwó wọn o àwọn iṣẹ́ olóore tí èyí tó lówó lè ṣe iṣẹ́ tí àfa yìí tá àfa wà fólówó sí ni zakati owó yìí o bóyá kẹ yọ zaka o mo láwàá yọ sí bóyá ká fún lágbájá o iṣẹ́ tí àfa olówó bọ́dọ̀ ní àfa láàzìm wájibù nàlẹ́ ṣùgbọ́n kí ni sẹ́ta àfọ̀ ṣe ìrìṣà àti àfọ̀ ọmọ wípé báyìí láti lórí dúkìá ẹni táàfi tìlẹ̀ wọná ṣùgbọ́n tá a bá dé lówó bọ́dọ̀ láàfáà lè sẹ pé ìgòsè gbọ́ so tá a bá gbé tó àti àkà ìlú ọ̀fà tó jáde tó wá lórí wọ́n mọ̀jà kẹ́ ẹ̀mí nílá àpẹ́ à irọ́ èmi ni mo lẹ́tọ̀ọ́ sí òde lè dèwò kọ́sọ́mà mi nì so iṣẹ́ tó yẹ kó o ṣe lára lówó ìjọ ṣe so iṣẹ́ tó yẹ kó o ṣe ni pé òun ní kó mọ̀ ìwọ mọ̀ júwe sí pé bá a ti ṣe rèé tàfúrí ọ̀nà lọ ìdí ànábì ṣe nìyẹn. àwọn sábẹ́ náà ò sì farakọ mẹ́fọ́ ànábì sẹ́ni gbẹ́gẹ́ ní sànúbì kan bílẹ̀ ìgbésí lónìí ó ní wà á lẹ́ zúùbà rẹ̀ ànábì tí ìbá ní parọ́ òun bẹ̀. wàlá yẹrìsìn ilà ìbùnà tó ń lé wàhídà tó ń ọlọ́run tó wà sọlá fún asáàdù ọmọ obìnrin kan péré lásìkò gbà ó ní owó tó sì ń bẹ yìí kò sẹ́ni tí ó jogún ẹ̀ ju ọmọbìnrin kan péré ti ń bẹ ti ń bẹ lọ. kí ló bí fẹ́ fọwọ́ sí? obì tí ń bẹ̀rẹ̀ tí ó náà tó wà lábẹ́ ọkọ̀ tọ́kọ̀ ọ̀gbọ̀n bùkátà lérí ẹ̀ ọkùnrin bùkátà sówó ju obìnrin lọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ọkùnrin oníyàwó yóò tó bùkátà lérí ẹ̀ ó lọ́mọ tó gbọ́ lè rí ẹ̀ ó ní àná ẹ̀jẹ̀ ìjádó rẹ̀ àwọn méjìlá méjìlá ní àná yóò lè rí wọn ó ní mọ̀lẹ́bí tiẹ̀. بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم وبما أنفقوا من أموالهم ọkùnrin ọ̀gá ló jẹ́ fóbin torí dáńdá obìnrin ló máa wíkí àwọn ọkùnrin náà ọlọ́run mọ́ ti jẹ́ káwọn ọkùnrin kú àdúrà yẹn ó ṣe pàtàkì púpọ̀ ẹnìkan bẹ́ẹ̀ èrò rẹ̀ ní pé àwọn pé òun lòun gbé bùkátà nulẹ̀ èrò ọkàn mi obìnrin ó ti rò pé ah, òun lòun gbé kátàlá lọ́wọ́ wá di ọkọ̀ wá sí mọ́ kò pẹ́ kò tó kò ṣe é sà nǹkan wá ah, ń lọ tí wọ́n ní ṣẹlẹ̀ bá à ń gbọ́ bùkátà náà ṣẹlẹ̀ ah, kò rí báwọn. báńkà kan ti wà tọ́lọ́ ti dá mọ́ ọkùnrin nípa níná wọn ò dábò pẹ̀rẹ̀ tóbìnrin bá ń wò pé ẹ̀ẹ́dẹ́ ọlọ́mọ fún owó bẹ̀rẹ̀ lẹ̀ nígbà tí ọkọ òun tó sì wà láyé nígbà tí ọkọ òun sì wà ẹbí kì í lówó fílẹ̀ nígbà rẹ̀ ẹni kó ń kọ́kọ́ yẹn mọ̀ sí ilé fóṣù kan sọ́ọ̀bù rẹ̀ jò nígbà tó kọ́ sí wà á lé sọ́ọ̀bù rẹ̀ jò báríkà kan wọ́n ti dá lọ́kùnrin bẹ́ẹ̀ yí pé tọ́ ọmọ wa pẹ̀lú rẹ̀. obìnrin ní ká pa kókó ọ̀rọ̀ jọ obìnrin obìnrin lè kó wá bẹ́gbà ní ó lè kọ́ bẹ pílò ó lè kó ní ara sọ ó lè ní kóló mélòó náà ọkùnrin náà ní kóló báàkì tá ń lò gan amásàrá ìlú àpò àtẹnu wẹ́wẹ́wẹ́rẹ́ ẹlẹgbà tó tààrà ó ti kí ní ẹgbà wọn tààrà gbàwé àti òtì àbá ló o kọ́lọ̀ dé mi oṣù padà rẹ̀ àmín óbí ti rè tóbi máa sọ pé òun ló lọ kì í ṣe pé kò ló lọ bá òun lówó tó tó fi kó máa ń gbé owó àjọ kìnnìkan kìnnìkan ṣe òní kan mo lówó yìí nígbà tó bá di gẹ̀rẹ́ tó bá rẹ̀ nìkan wà wọ́n jẹ̀wọ́ ń gbà náà ṣẹlówó ń fún wa àti ìfìlà sọdún bá àwọn ọmọ ẹ mo wá fẹ́ àwọn ẹ̀sẹ̀ pé mẹ́wàá ń sọ̀rọ̀ ọdún jáde ọkọ̀ ló fi jẹ́ wípé ọkùnrin tí èyí bá ná ẹlọ lọ wò ó náà kò ní lákòjọ ọkùnrin tí èyí bá ná náà kò ní lákòjọ níbi náà ọlọ́run tó dámọ̀ ìbẹ̀rù wà obìnrin kó fẹ́ jọ bí ẹ ló fi jẹ́ kó fẹ́ jọ bí ẹni pé ó ń ṣe ìgbìyànjú kan báńkì àtọ́lọ́run fi sára ọkọ náà ń ìgbìyànjú tó ṣe gbọ́dọ̀ mọ́ ọlọ́run sànù a fẹ́ pín ogún lè zákẹ́rí mẹ́sùlù nàdá áfíìlì ọ̀sàyà rẹ̀. ìlọ́po méjì tóbi bá ń yà ọkọkùnrin bàbá tó gbé bùkátà ti ń bẹ lọ́rọ̀ ọkùnrin kì í ṣe àwàrà tó fi jákèjá bá rí ọmọkùnrin tí wọ́n fàjọ tí tí ò fẹ́ ti jẹ́ títà ti fẹ́ yóò gbára mú ní ṣe kẹfẹ́ <laughs> ó mà níyàwó ọ̀bẹ̀rún òun ó mà lẹ́ ó mà lẹ́mọ̀ ó lẹ́bì àbúrò ẹ̀ máa ń bẹ lẹ́yìn àwọn àdáná máa ń bẹ mẹ́ ẹ sí ju ẹ̀ sí àìmẹ́sì kẹ́ sáré wọn pé oníjẹ gbogbo ẹ̀ wá ọ̀rẹ́ wa ṣe sùúrù àwọn àbúrò òun lọ́pọ̀ ọlọ́run ti mú ni ìyàwó rẹ̀ tó <laughs> ti ti sòólẹ̀ fún yóò so àwọn ọ̀gá ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ àkàgbà ah, wà ọ̀rẹ́ wa wọ́n ṣe bá wọn wọ́n ṣe bá wọn ẹ̀ṣẹ̀ ọ̀rẹ́ báwọn náà máa pè é kí nígbà àwọn òfẹ́ mọ̀ ọ́ òfẹ́ mọ̀ ọ́ wọ́n lọ́mọ tó wá mọ́ kó tó lọ ṣe kó tó lọ sọ pé òfẹ́ ń dùn òfẹ́ lórí ayọ̀ kan àkàtà ah, rẹ̀ fẹ̀ sí ọlọ́mọta ń bá a gbé. ìkímọ̀ tí àbúsáàdì àbí sáàdì gbàdúrà kan tó fi sọ wípé obìnrin kẹpẹ́ ní òjògbó òun ní pé dúkìá yìí pọ̀ sẹ́rí ẹ̀yìn ẹ̀kọ́ ọmọ ìgbèmí tí máa gbọ́ àwọn jìnnìjẹ́ kó pamọ́ yẹn ọ̀gbọ̀dọ̀ wọn kì í sẹ́ni gbọ́dọ̀pọ̀ ẹ̀dọ́ kó bílíọ̀nù sí kó gbowó òbí máa gidi gbọ́dọ̀pọ̀ ọmọ kẹrin àwọn méjì ṣé owó yẹn kí ló fẹ́ fi ṣe káti àti ẹ̀gbọ́n pé ẹni tó bá tún ẹbí ogún bíi fifty alẹ́ òkú bóyá wẹ̀ lọ́rọ̀pọ̀ ìwọ òbí máa kan kí lọ́rọ̀ kó wa lọ ìwọ tó lẹ́fẹ̀ẹ́ àwọn kan tó lọ kọ́ lẹ́gbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ wọ́n fẹ́ àwọn kan wọn sí wọ́n padà wọ́n fi sinmi àlùkò fi sinmi díẹ̀. أموالنا لذوي الميراث نجمعها ودورنا للخراب نبنيها ودورنا للخراب نبنيها ودورنا للخراب نبنيها láìsàtọ̀ bá gbé ìwọ gẹ́gẹ́ mọ̀ pásítọ̀ láìpẹ́ ibùdó àìmọ̀ gbé ní fẹ́fẹ́ àwọn kan ọmọ mẹ́ta kò ní di wàhálà tó bá ti rú rẹ four bedroom flat kí ló four bedroom sí ẹ̀sìn wé sowó. mo yóò di ju pé two bedroom gan ṣé o fẹ́ pọ̀. ọ̀dà ká fún two bedroom two bedroom mọ́ kékèké ni o two bedroom flat so sitting room kan yàrá méjì kitchen kan tọ́lẹ̀ jẹ́ wá tán so kò sí wàhálà wọn bá ti ìwọ olùmọ̀sùn pálọ̀ táwọn ọ̀rẹ́ bá ti bàlágà ọkùnrin ọ̀rẹ́ kọ́mọ fìlà kan bẹ̀rẹ̀ wà ó ti sùn àwọn boys tó pọ̀ pàdé boys náà gbẹ̀yìn náà gbàtí gbọ́ bá lọ tán tí wọ́n fẹ́ àwo tó fi lọ tán àwọn obìnrin náà lọlé ọkọ ìwọ náà di boys padà ọkọ̀ mọ̀ wọn níta lágbólé ni bàbá sẹ́wọ̀n tì أموالنا للعلم وبنجم ودورنا للخراب نبنيها ودورنا للخراب نبنيها Òmùgọ̀ làwọn tí wọ́n kó orí òmùgọ̀ ni wọ́n. Torí kò sí tẹ́ ǹkọ́ fún Bùsẹ́dì. Bùsẹ́dì ṣe. Ẹni bí wàá kọ́lé Bùsẹ́dì jẹrẹ twenty kí nígbà ẹ wà ní àwọn àwọn àti madam nìkan àti ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ wèrè sẹ́yìn á sì èrè lẹ́yìn kí lẹ́fẹ́ fi lè ṣe pé wọ́n tó àmọ́ wọ́n tó máa pé tán ọbẹ̀ lọ kọ́ pọ̀ ẹ̀hẹ́n hmm. ọba ẹlòmíì ní kọ́lé yàrá twenty four yàrá ta ilé orí yàrá twenty four so ó ti mọ̀ pé àwọn boys angu kan boys ọ̀sẹ̀. àwọn àwọn gẹ́ẹ̀sì agbókan ìwà àtàwọn ìyàwó rẹ̀ ẹ̀ níbi kan náà tẹ́tì uh, ẹ̀ ti máa nájú eléyìí wọn dà tí wúrẹ́ bá jẹ́ ti wàhálà kan fẹ́ kọ́lé tó pọ̀ àrùn rà ó nídìí. tó nǹkan títọ́ àdùnnà bí ọkọ̀ sọ́tà ànábì obìnrin nìkan ni mo fi lẹ̀ dúkìá yìí pọ̀ ju tí ó fi ṣe lọ kí ló fi ṣe. ilé ìfìdí pé obìnrin tó bá pọ̀ lọ́wọ́ wọn ìnákùnà ní ẹgbẹ́ náà. bẹ́ẹ̀ ni wọ́n ra kírímù. o lè ra kírímù tí o fi lè mọ̀ o lè ra bàtà. kí ló fẹ́ bàtà yìí ṣe ní ó lè ra makeup tí ò ní túmọ̀ kí ni kí ni lè ṣe ó lè ra bíìdì tó sá máa ra kúra kí ló wá kéré ni mo kàn jáde náà ìgbà tí mo rí káyọ̀ mo ní owó ẹ̀ ní pọ̀ lọ́wọ́ ẹ̀. kojú. so amákùnrin yóò máa ní ìrẹ̀ rí pé bóyá kò ń lọ invest ní business life bóyá kìnnì kan bóyá kìnnì kan torí ìyẹn tí wọ́n yẹ pé jíjìn ní ta àwọn àfàtàtọ́ gbẹ kó bẹ sólùfẹ̀ ìmọ̀ àlí sáà ṣé kí n dá owó yìí sí méjì kí n mú tú ọba tí ìyà kí n fi sàrà kọ́ ọ̀làlà àbí ni mo ṣe bẹ́ẹ̀ o à mẹ́ta dúkìá rẹ mẹ́ta kọ́ wá kó méjì ń bẹ̀ fún olóògbé sàrà ó ní àlejò dáa àfọ̀tà àfọ̀tà kò ṣàtúrì ṣé kí n dá sí méjì kí n kó àfù kí n dá owó sí méjì kí n kó dá kàkí fi sàrà fọlọ́ àbí ni là mo ṣe bẹ́ẹ̀ kultu asol ó ní àlejò náà ṣé kí n gbà náà ṣé kí n dá sí ṣe sàárà fún ọlọ́run ànábì ní àsọ́lùsọ́ yẹ̀sáàd ìdákanu mẹ́ta wọ́n sáàdù wọ́n sọ́rùfù kẹfì rẹ̀ ìdákanu mẹ́ta náà pọ̀ ànábì wá sọ ìdí tó fi ń sọ tí òun sọ yìí fún. ọ̀sọ̀lọ́ wa ni ìnáka àǹtádàrà ọ̀bùnrin yàtàkà àgbìnìyà ẹ̀yìn òbí ẹ̀ mẹ́lẹ̀ dání. ìnáka أن تذر ذريتك أغنياء خير لك من أن تذرهم عالة يتكففون الناس àrẹ́mi ni wò ó sádùn kí ló fẹ́ pín òwò rẹ̀ dànù sí kó o fi àwọn ọmọ rẹ lẹ̀ kó jẹ́ pátá rẹ ni wọ́n ti di ọlọ́rọ̀ ó lóore fún ọdún kó o fi wọ́n lẹ̀ láláì nílọ kó jẹ́ kó wọ́n máa tọrọ káàkiri bàbá mi àwọn ọ̀dọ́ padà sẹ́pẹ̀ fún lọ́dọ̀ òun ó ní kí ni gbogbo dúkìá ilé náà wò yí tàtà ní kẹ́ẹ́ tó yẹ ẹgbẹ̀rún mílíọ̀nù mọ́kànmọ́ ìjà lẹ́yìn ìdíbàkú eré ẹ̀ burú sí ìwọ gan olùkọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ ọwá ní ìwọ̀n kọ́kọ́ àwọn ọmọ ẹja sógún lòun fi lọ ta gbogbo dúkìá tó lọ́n sí fún o lóyún máa ní o àìlẹ́kọ̀ọ́ ló lò kan èkó ni ọwà bàbá rẹ̀ lọ́n ti kẹ́ àwọn sọ̀rọ̀ ní ọkàn àwọn sọ̀rọ̀ ah! sọ pé máa ro pé kò yẹ kó rí bẹ́ẹ̀ tó tó wá láti sọ sọ pé òun ti máa rò pé tí èèbá ṣe ọwọ́ ìmọ̀nì tó ti lé òun fẹ́ ṣépè fún bàbá àwọn ọjọ́ kan pé ẹ̀kẹ́ kò jẹ́ ẹ̀gbọ́n gbẹdọdọ ó yàtọ̀ àti ìṣẹ́ tó wá sọ yìí tó wá jẹ́ kí n mọ̀ bóyá kí n lè ṣépè fún ọ mo ti fẹ́ ṣépè wí ó ní bàbá àwọn ní àwọn lẹ̀kẹ́ nínú èkó tó jẹ́ yí pé tí kan bá ra tẹ̀kẹ́ lọ́nà àwọn ọmọ lásán àwọn ti là ó ní ìwọ̀sí ni wọ́n kà ṣe ni pé bá ti bá àwọn ti ń kúrọ́ kì í certain israel wọ́n kà ta wọ́n á ní kí wọ́n lọ sọ pé àwọn ò fẹ́ kí àwọn ẹ̀rí lámọ́já ní àwọn ọmọ rẹ̀ ń jà sógun àwọn ọ̀fẹ́ múná wọ́n lọ wá òpin nísìn lódodo nǹkan bẹ́ẹ̀ sì òyìn náà gbèsè ṣùgbọ́n àwọn náà kọ́ wọn lẹ́kọ̀ọ́ náà so ndé ẹ̀kọ́ ṣe lójúṣe ìbá ṣiṣẹ́ so àníbi ní ìwọ sáà kọ́mọ̀ rẹ kó tẹ̀ra rẹ jọ lọ́rà ó lóore fún ọ ju kí ọmọ rẹ ọmọ tọrọ káàkiri tó gbọ́dọ̀ ní bẹ́ẹ̀ sànú rẹ̀ yà ẹ̀ mú abá rẹ tààrà rẹ̀ àwọn ọmọ wọn ò ní fẹ́ sànú ẹ̀ ìwọ sì rèé ó ti tilẹ̀kùn mọ́. ẹ wo ẹ̀kọ́ tí ọlọ́run fi ànábì kọ́ lówó. èyí tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ olówó lójú inú ẹ̀ kò ró dáadáa pẹ̀lú àwọn ọmọ ẹ̀ka ẹ̀rọ wa èmi náà ti ṣe owó ni bàbá mi náà ti ṣe yìí náà ti ṣe owó ti yìí náà ni. kò bá ti dáa kọjá yìí pé àwọn náà gbàrà tara rẹ̀ wọ́n mọ̀ ṣàdúrà fún àwọn alẹ́ yóò já pẹ̀lú fún ọ̀sà níyà yóò tún wá jẹ́ wípé ìrẹ́rìn rẹ okùn rẹ́rìn rẹ ò ní gé torí pé tí ẹ ọ̀bá sí bẹ̀mọ́ gbogbo mọ̀lẹ́bí tó níwọ̀n ló ń fowó tún ṣe yìí nìsín tí ọ̀bá sọmọ rẹ tó lè nà rú pẹ̀pẹ́ mẹ́wọ̀n rí sẹ́kọ̀ ráìsì àbọ̀wọ́ méjì máa ń mọ́ fún mi gbáwẹ̀ èyí náà bí ìtẹ̀lá bọ́ méjì àgbà lọ́kàn ṣé mọ̀lẹ́bí ò ní tu yóò tu torí kò sẹ́ni tí ó tẹ̀sẹ̀ bọ́ọ̀lù bàtà bẹ́ẹ̀ni. yuqimu ba'dakum àfàrọ̀. innamal qur'anu yahdi lakum. innamal qur'anu yahdi lakum. wa huwa yashfi lakum da'akum. وعليكم بها أولادكم ليقيم بعدكم آثاركم. gbogbo tá à ń sọ yìí kùránì ló ń kọ́ wa ó ti ń fi ọ̀nà ẹ̀ mà wá ní. Kùránù yahadi lakumọ́. ó ní ń tọ́ka wa sí ẹwu bí wàá ṣe ń ṣe ni ó ti wọ́n sọ polówó. ó ṣe fi lakum dá àkọ́. ẹnìkan wá débi sórí ẹkọ́nọ́míkì kìlọ̀ òun sọ òun jẹ́ pòfẹ́sọ̀ ìlú ẹkọ́nọ́míkì lọ́rọ̀ àbá. ẹ sọ ẹ̀yin pé sọ ẹ̀yin olówó wa ẹ̀yin ká ní ṣíà. sàgbé mo tọ́ mọ́tò yìí tẹ́ ẹ̀jẹ̀ ká ní sí àfáwọn ọmọ wa ṣé wọ́n lọ́kọ́ sọ̀rọ̀ sí àfọ̀wà sábà bí kọ́lọ́ sílẹ̀. Al-Qur'anu yahdi ẹ̀kọ́ yìí àwọn ọmọ yìí, ìyókù yìí mú bẹ́ẹ̀ máa fa àràkùn. ó lè máa jẹ́ wípé tẹ́ ẹ̀ bá fi ń bẹ̀ mọ́ onípa yóò ní tán kí ni àǹfààní olówó gbógú ìdílé ẹ̀ sì dàgbé. sẹ́yìn bàtí bẹ́ẹ̀ láyé kò lè fá ọmọ rẹ̀ kásókè yìí pé àmọ́ ọlọ́jà máa bẹ yá tún máa bẹ bí yàwó ti máa ṣeré àwọn àbáwa níjọ́ ṣe bí wọ́n kọ́ ká kó wá àṣeyọjá kàdí. àbí wa. àbàjọ wọn kó àwọn ọmọ pé jáka ọba àti mẹ́yọ rẹ̀ ojú àwọn ọmọ ni wọ́n ti mọ̀ yẹn òun náà ni ó lọ gbé wọn pé lọ fún lágbájá wọn ò sọ fún òun náà kẹ́kọ̀ọ́ yẹn pé tèmi náà bá dàgbà. Allimọ̀ bí ha àwòrán-àdàkùn lè kí mọ̀ bá àdàkùn máa sọ àrọ̀kùn. Ẹ ọ̀fẹ́ náwó ọ̀fẹ́ ọ̀fẹ́ náwó ẹ tẹ́lifíà ní gbẹ́tọ̀ fi rán ọmọ rẹ̀ ìgbé lọ kí ṣe pé òfin ṣàfihàn òórọ̀ gba rẹ̀ náà òun rè òun náà wípé ìwọ náà lè padà dì báyìí ó wà nípò tí mo wà bí èyí ti mẹ́rin rẹ̀ àwọn ọmọ tí bàbá rẹ̀ yá wọn ẹ wá lóhùn ní yá wọn tí ẹ̀gbọ́n ó ju ti bàbá rẹ̀ lọ. الذين ينشأوا على ما كان والده إن الوصول عليها يموت الشجر العقول عليها ينبت الشجر ẹwọ ẹ̀kọ́ tí ànábì ń kọ́ ẹni tọ́lọ́ ń bá bù. wàlá ẹlòmíì ní wọ́n ní ara di àwọn ọmọ yín ó ṣe àná àfilẹ̀ ẹ̀jẹ̀ kó náà ṣọ́ọ̀gù ẹ̀ mọ́ ṣọ́ọ̀gù níbo ni kó ṣọ́ọ̀gù dé. أن رسول لنور يستضاء به وصارم من سوء الله مثله oríṣẹ́ òsì ló lọ ó sì máa bísẹ̀sì kan ṣe ìwọ́n sì ló lọ ó wá láǹfààní owó tó kéré jù kókó fún pẹ́tọ̀ ọlọ́run fẹ́ kó fi dà lóko ó ní àìdẹ́kùn náà ṣọ́gbọ̀n èmi náà gbà tí mo kọ́ ṣe kí ni mo kọ́ lọ sẹ́lẹ̀ kó nígbà mo kó lẹ́kọ̀ọ́ wọn lọ Kánò mo tún wá ṣe mọ́tò bọ́ì mọ́tò bọ́ì mo gbà láti Kánò sí Maiduguri mọ́tò bọ́ì mo ń ṣe kó náà lè bàbá yẹn ti rà á má ṣe bá má ṣe bá torí pé yóò dáàbò kù fún ọ̀gá ẹlòmí orí ọmọ rẹ nìgbà ah, ọmọ rẹ abala ah, ti kú ni. dókítà ló bẹ ṣe kọ̀ǹkà wà lẹ́yìn rẹ̀ ẹ wọ ẹ̀kọ́ tí ànábì ń kọ́ olówó. sallallahu alayhi wa sallam. sẹ́ta àníkà fún ọlọ́sọ́rọ̀ olówó nù o. ẹ̀yà wa sẹ́ta àníkà ẹ̀ lọ sí ní ẹ̀yà fún wa. rasulullahi qudwatuna wa uswa ala al-wahyayn min rabbi samai. على الوحيين من رب السماء. ẹ máa jókòó ti àwọn mímọ́ ẹ o gbọ́rọ̀ alukur'an kò sí kò sí ń tẹ aspect tẹ ẹ wà náà sọ àwọn ó dàbí ẹni pé ànájì òjẹ lólówó lẹ́yìn mẹ́. àwọn ń ẹ̀hán sotí wọn náà bá lówó ló sọ bàrẹ̀ mọ́. kí wọ́n ti pé òròmọ ní ìlú òròmọ ní ọ̀nà halal ti dúkìá ti ẹ̀hán nínú wa ìlú ń tọ́ àfihàn náà àfihàn náà tẹ́lẹ̀mí wàhálà tí bàbá mi bá tún rí bàbá ń ṣe bíríkìlà ọmọ ń ṣe bíríkìlà àbá ti wọ́n sẹ́wọ́n ti yẹ ó tún gbà sẹ́wọ́n ọmọ ẹ̀ lọ. àá lọ́mí ọ̀rọ̀ bísíǹsì àá bísíǹsì ò rí báwọn àá àbá jẹ́ àfa ọmọ jẹ́ àfa àá ọmọ ọmọ ṣe mẹ́dọ̀ ọmọ yẹ fún ọmọ rẹ pé àwọn àbá akọ́ta ọ̀rọ̀ àyẹ̀wò àṣùgbọ́n àfáà ni wà o ti ń fi sí ìlọ́fà àwọn tó sì gbọ́n àwọn alákòwé a máa ṣe bẹ́ẹ̀ àtọ́gbọ́n inú wọn tó wá jẹ́ dókítọ̀ ní tọ́lọ́mọ́ ti kọ́mọ̀rẹ́ kó ju dókítọ̀ yóò gbogbo ọ̀nà gbogbo ọgbọ́n tó bá rí láyé yóò ti kì bọ́nú sẹ́jọba kó tó kù sẹ́yìn kíkà jíjẹ kíníkà ọjọ́ nọ́ọ̀sì yóò ti kì bẹ́ẹ̀ ẹ̀ka kíníkà ọjọ́ kíníkà yóò ti kì ilé òfin jẹ́ pé àwọn tó ga náà wọ́n ń ga lọ. islam náà ọkọ ní ọkọ ní ẹ̀kọ́ ìgbésọ̀ ó torí pé ó rò tọ́jú ọ̀la rẹ mọ́ tọ́ba náà wà lẹ́bàá ló ń gọ́rí pé kó nǹkan mọ́sáàsì fún ọ kó jẹ́ sàárà ọ bá ló lọ́tọ́ jẹ sẹ́kù ní ọkọ̀ mọ́sáàsì fún ọ tó ń tí lánàá dàlámù pé kókó jáde ìyẹn rẹ̀ aláwọ̀ lọ́rùn pé so àwọn ọmọ wa wa àbùdọ̀ fún wọn lẹ̀ bá ti fọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì wa sọ fún pé mọ́mọ́ rò wípé à bóyá tó bá wá sí fún wọn òyìnbó ànábì ni wàlá sábì náà fi kìnnà fàkọ́tà ń tẹ̀tẹ́gì bí wajha Allah illa ajaraka Allahu biha mo mọ̀ wé mọ̀ tara rẹ̀ nítorí ọba náà tó bá tẹ̀wé pàdé ẹ̀ bá ti dà lórí ẹ̀ yìí pé iṣẹ́ mi ń àlọ́bẹ̀ ata alukumata kó àti edori òkèlè kan tẹ̀sí alùwà fìfà mi fìfà yìí imratik tó fi sí inú ẹnu ìyàwó rẹ̀ òkèlè àmàlà tó fi sẹ́nu ìyàwó rẹ̀ báyìí ẹ bá da ọgbàládà tó fi dápẹ́ ọkùnrin tí ìran jẹ́ lé mẹ́wàá sí ọ́ ó sọ ládánù yàtọ̀ sí yẹn òtún wá ní lápàdé lójú ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni so tọ́wọ́ jẹ́ kọ́gbọ́n yẹn pé ládàá ní nǹkan yẹn èèyàn máa bẹ̀rẹ̀ tó bá lè ṣe láìsí ló lè rà ní ìbọn lè rà ní lè rà ní tọ́gbà rẹ bá ká tí ò ní sọ́ di ẹjọ́ mọ̀jì àrámù ṣé ọgbà ládàá lérí ẹ̀ tẹ́fà kan bá ṣe wà sí pé wà lóde àfà kan bá ṣe bí wòlíwẹ̀ pé ẹ má mọ̀ pé ọlọ́run tóbi dòun lọ ó ń dí ọ̀nù ọ̀nkó díẹ̀ tó wà pé ọlọ́run bá tó ń lọ tẹ́jà sí ń rọ̀ lára rẹ̀ ó dìde ọkọ̀ gọ̀ọ́rọ̀ rẹ̀ ọkọ̀ dìde bá ná ọkọ̀ wọ̀jà wà. ọdún kẹbìrún àlèmọ́ mọ́tàásìkún wà kíbàrù mìíràn jẹ́ ìlú mọ́tàásìkún wà kíbàrù mìíràn jẹ́ ìlú mọ́tàásìkún. ثم فتنة في العالمين عظيمة tamassaku. àwọn olówó tí a ní wọn ọ̀nà àwọn àfáà ní wọn jẹ́ wọn náà o. àwọn èèyàn fẹ́ ṣe tán lọ́run jẹ̀mọ́ àwọn èèyàn fẹ́ ṣe tán lọ́run. àwọn ọkùnrin tí ó dárẹ́ ti wọn ọkùnrin tí ó tọ́ wọn sọ́nà yìí pé báyìí láti ṣe. Fasádùn kẹ̀rí. Ṣé bá gbọ́dọ̀ àgọ̀rọ̀ àwọn olówó wa? Ṣé bá sọ̀rọ̀ jàkà múnà? Bùtà àwọn afáà náà wọ́n sọ yí pé a bá ti dìínú ẹ́ńbílòbù twenty twenty thousand. Ṣé ọ̀là ṣé olówó ṣé fúnra ẹ̀ lọ́mọ̀ pé wọ́n ti dìínú ẹ́ńbílòbù? àwọn náà wọ́n sọ fún pé ẹ̀má di ẹ̀fílọ́pù ni àwọn náà wọ́n sọ fún pé ẹ̀má sọ fún lóṣè. Fasádùn kẹ̀bírù àlèhùn mútà àti kan wà á bàrù mi ni ọjà ìlú mútà àti kan. Wọ́n wò pé bóun mẹ́kàtà mọ́sálásí ni iṣẹ́ àwọn àfa àsọ̀bọ̀ ló ṣe. Ẹnu òkú ẹ̀kú tó wò ó pé ká ṣe sàárà jọkẹjọ kánùkà tí màálù ọlọlọ́rẹ̀ pé àwọn afáà náà wọ́n sọ fún pé sàárà ń bó kúrú ẹ̀. Fasadu kẹ̀lìrò àlèmọ̀ múdà ti kọ́. Ọ̀rọ̀ àwọn àgbìyàn àtàfẹ́ bọ́ sí yóò tẹ̀lé sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan rí di àwọn àfáà ni. Wípé àwọn akẹ́rẹ́ ní àkọ́kọ́ dá ni àwọn olówó fi dá. Tàní ó gbọ́ wípé tó ń bá kọ́lé fọ́lọ́ ọlọ́run fún ìyá àlùjẹ́ náà, láti ìfẹ́ àlùjẹ́ náà nù wọn. àwọn oge nínú wọn ikpe, tó ń bá ṣe sọ́dá kọ̀ọ̀kan sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bó fi ṣe báyìí fún òun tí ò ní ṣe ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ẹnìkan níbi ọdún méjì sẹ́yìn ó ní àfa àkàsọ fún òun wípé ó ní jẹnẹrétọ̀ mọ́sáàsì jẹnẹrétọ̀ ńlá ó wá sọ fún òun wípé àjà àbó zakari ọdún wọn ni àwọn náà ni zakari ah, ah. jẹ́ lọ́dún yìí ó kó <laughs> Fasádùn kàbírùn-ún, àlìmú mọ́ta àtẹ́kọ́. وأكبر منها جاهل وتنفق ما فتنة في العالمين عظيمة هما فتنة في العالمين عظيمة لمن بهما في دينه متمسق لمن بهما في دينه يتنسق Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu warḍah Ànábì sọ fún pé kó fi àwọn ọmọ rẹ̀ lẹ̀ kí wọ́n ti àwọn ẹ̀dọ́ lówó ó sàǹfààní fún ọ ju kó fi wọ́n lẹ̀ kí wọ́n wá tọrọ lẹ́yìn rẹ̀ lọ kí wọ́n wá fi wọ́n ṣe àpéjúwe bú fún ọ kọ̀ wá sí ní tó ná ṣe é dé ní tó fẹ́ nu ìyàwó rẹ̀ báyìí owó ìsìnkú mẹ́jẹ̀ká fún àkọ́kọ́ fi náà gbé ọlóde sí owó tó yẹ kó fi tọ́jú ìyàwó àtọmọ rẹ ọlọmọ náà bí wà lébẹ̀ kúránì. lèyàn fi kéde sáàtì ní sáàtì. fẹ́ẹ́ bá wọn dáṣọ fún àbá ìwé àbá. wọ́n máa ń kú mi owó ìmọ̀lá kò ní ìlà ọlọ́run náà ní ìlà fún. fínkùn mi máa ta ìyàwó mi àtọmọ mi ni wọ́n ná. ẹ̀rẹ́ à ẹ̀ta ti gbọ́rùn yé gbọ́dọ̀ tẹ̀lé kó lọ lọ́bẹ̀ ilé ẹ̀ tiẹ̀ lọ́bẹ̀ ọmọ lè kárí àlọ́bẹ̀ tó yẹ fi mókè lè ẹnu. fi kí ló ni wọ́n ti wá àsìkò ọpẹ́ sádàkà sára hàn ti gbọ́ ti dá ẹ̀ ló fi jẹ́ pé ẹni tí ó bá ní tí èèwà ara nǹkan lọ lé fúnyàwó ẹ̀ ègún ọlọ́run bẹ lórí ẹ̀. wọ́n máa ń kó bí wọ́n rẹ̀ yìí èmi kó balẹ̀ òun fipọ̀ mi mà á òwò. àmọ́ iná ní bàmí sí bọ́lọ̀ bá ti fún wa. lọ́yọ̀ kan ní fòlọ́ òun àfúgbà ní làmà á ta. سيجعل الله بعد عسر يسرا ká lè dúró ní orí àdìsí sáàdì lẹ́nu àwọn afáà ní nínú àdìsí sáàdì yìí nìkan àwọn lè fa ẹ̀kọ́ tí ò dín ní mẹ́wàá jáde mẹ́ nínú ẹ̀ òun pé nínú ṣẹ̀dá ìsìláàmù àyè máa ń ṣe wàsíyà àyè máa ń sọ àkọọ́lẹ̀ ju tó bá ti du ìdá kan nínú mẹ́ta lọ ó ní one million naira lọ́wọ́ ọwọ́ ló fún one million naira náà ṣé tó bá ti kú one million yẹn kọ́ kó sí àpòjọba àdúgbà lọ́wọ́ ẹ̀ tó di Ah, kí lọ́lọ́run ní amọ̀ torí ẹ̀jọ̀ mú ara wa gan ṣe bí kó lè bá àjọ yí pé ọ̀rọ̀ ẹlòmíì ọ̀rọ̀ tó tó yẹ ìlú kan lè ná ọlọ́nkò fún ẹ bó máa sì mọ́ra yín lọ dúkìá ló ti bẹ̀ so ti wà síyà fún tọ́ba ju ìdá kan lọ mẹ́ta gbogbo tá a bá ń ṣe pátá ẹ̀sẹ̀ ká nìyẹn wà dá lérí ẹ̀ ẹ̀sẹ̀ àmẹ́bí sọ pé kò sí tọ́ ọ̀nà táyì ẹ̀ bá ti dà tó o bá ra jẹun lé fáwọn ìyàwó rẹ má sọ pé kẹlẹ́ àgbọ̀dọ̀ sọ lẹ́nu sọ pé o ṣe fọ́lọ́ ń tiẹ̀ tó tó má gbọ́dọ̀ sọ lẹ́nu alhamdulillah tí wọ́n bá ní àwọn ṣe kíní kan ọ̀sán ti ọ̀nà méjì mọ̀yàpá hmm. ní kú ọba ara nǹkan fáwọn ọmọ rẹ má sọ pé kẹlẹ́ bá wúlò fún mi lọ́la ara èrè tó jẹ bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n jẹ́ jẹ́ àlékún kọ́kọ́ jẹ́ pé torí ọlọ́run kú ṣe tọ́lọ́ ní kémi ṣe mú ṣe kí ni ìwọ̀n ṣe torí pé ọmọ ilé ìjà àgẹ kọ́kọ́ sojú ẹ̀. àwọn kan yóò yẹ kó tẹ́lẹ̀ sọ́kàn òbí náà ó ti fi sọ́kàn yìí pé tọ́ àbí tó gbẹ́ ṣíṣe tó jẹ ọlọ́mọsálá yìí má ṣe jíjẹ ẹ̀ léwọ̀ fún wa. àmín sanu wa àmín àmọ̀ bẹ̀rẹ̀ àmín àmọ̀ bẹ̀rẹ̀ àmín torí pé iṣẹ́ ọmọ iṣẹ́ kéré iṣẹ́ kéré Máa pàlàpà lè rọ̀rọ̀ ló wà máa ṣe mí gẹ́lẹ́ bí ẹyẹ. Gẹ́gẹ́ bí ẹyẹ. Ẹyẹ olóore méjì tí ó fi sun òbí rẹ̀. Ẹyẹ ò lẹ́sàn méjì tí ó fi sun òbí rẹ̀. Kò dágbà kò fò lọ òun lẹ̀. Ọlọ́run máa ṣe mí gẹ́gẹ́ bí ẹyẹ. Ẹyẹ olóore méjì tí ó sun òbí rẹ̀ kò dágbà kò bò lọ òun lẹ́sàn yẹ. ẹ àwọn àbá lọ Yorùbá ni wọ́n máa ń fi yóò ṣe ń lẹ́wọ́lẹ̀ sọ òṣìṣẹ́ láì fi bẹ́ẹ̀. so ṣùgbọ́n sọ̀rọ̀ pé àdúrà ni àdúrà ni àmọ̀ bẹ́ẹ̀ kó gbà á ṣùgbọ́n táni ẹ bá ti dá halal tó bá ti ẹ̀wà á jẹ́rọ̀ tó wà alhamdulillah oríire nu àríyìn táwọn fẹ́ nu wọ́n bí àdébí lẹ́yìn nípa yí pé ẹnìkan ẹni rere ó sì ọlọ́run ọlọ́run wá tún gbé oore gbàbẹ̀ fún àwọn yẹn bá ń sọ̀rọ̀ rẹ̀ ń dáadáa ní bá ń fi dada pẹ̀lú rẹ̀ ṣé kìí ṣe ti balada yàrá mi rárá o tilka ajilu bushra lmu'min ìró dùnú tọ́lọ́ mọ́ fún àwọn ẹni tiẹ̀ nù kò balada tó bá ti ọkọ̀ dá pínlẹ̀ àníyàn rẹ̀ dá tọ́lọ́ ló ń ṣe ọba gàbẹ̀ kò ní ládàá kù tọ́lọ́ ló so òbí náà rí ọmọ tọ́lá ló ń ṣe ọlọ́mọdékọ́ mọ́ yà rẹ bá sì sí dáadáa pẹ̀lú rẹ látàrí òdìkù òtún jẹ́ ọlọ́run fún ọ nírò wípé ìntó orí ayé òkèlè sí tẹ́wà bá lọ́dọ̀ ọ̀hún tilka adil bushra lè mú mi ìró òdùnú àti sàbẹ̀dárí ọdọ́ ọmọ mùsùlùmí ni ìró òdùnú tí ọlọ́mọ ń fún àwọn ẹni tí ẹ pé ẹ gbà yẹ̀wò kẹlẹ́mọ tí fìbá yín lòdì dáadáa lọ́la ọlọ́mọ sára ẹ̀fọ́ àná rúurú bẹ́ẹ̀ ètò ti fún ọmọdé sọ gbàrọ́ lọ́wọ́ wa lájọ kan sọ rẹ̀ àdìsí járí pé ànábì máa lọ bẹ àwọn olówó owó tí wọ́n bá ṣe kí ni tí wọ́n bá ṣàárẹ̀ yóò sì dá wọn lẹ́kọ̀ọ́ tó yẹ kí wọ́n mọ̀ ó máa jẹ́ wípé wọ́n wàá ṣe kí ni o wọ́n wàá bọ́ sí àlùkìyámà láì sí pé wọ́n ní ẹ̀kọ́ bí ìdílé ìtàhálà ibi tí a ti dún ní èdè lélẹ́yìí ṣé ànábì máa sọ fáwọn sàábé pé kí wọ́n fowó pamọ́ àbí èso ṣé àdébíyẹ sálàm tó lè gba gbogbo dúkìá lọ́wọ́ fún kẹfì tọ́lọ́ gba wọn kẹ́lẹ́ ní àádì bẹ́ẹ̀ni ìdíláyé tààlà ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àsọ yìí pé ojúṣe àwọn afá òníkà súnmọ́ àwọn olówó àti mọ ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ wọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ wọn náà ni pé a fẹ́ dá nǹkan àsọ̀rọ̀ ọlọ́kọ̀ọ́ba a fẹ́ bí wọn tí wọ́n ṣe tí wọ́n fi rí àlùkìyàmọ̀ dé sí pé ọlọ́kọ̀ọ́ba tó fún yín oore ni ẹ̀yin náà wá fi ra kó mọ́sálá ìsàn ọ̀rẹ́ nìkan nínú àwọn abọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ wọ̀nyí. àmín. ọlọ́run ká máa kó ṣe bẹ́ẹ̀ kó ṣe wá nìkan nínú àwọn abọ̀rọ̀ yìí. àmín. sì jẹ́ ká lè nílẹ̀ láti rí ìyọnu rẹ̀. ó ṣàánú wa ó mọ̀ ká fi ìnira lò gbà. dùwà òkè ń bẹ tí a bọ́dọ̀ pọ̀ ní ṣiṣẹ́ rẹ̀ ó náà ní pé Allahumma sabba lẹ́yìn al-khayra sabban sabba wala taj'al 'ayshana kaddan kadda náà ni àdúrà tí ànábì ṣe fún obìnrin jùlọ ibíbù tí a sọ̀rọ̀ rẹ̀ nígbà tá à ń sọ̀rọ̀ àwọn fòkòrò ẹ̀ tí ànábì fẹ́ ìyàwó lọ́wọ́ ní kò sí obìnrin kankan tó wá sẹ́kù nílùú mọ́ tó ní dúkìá tó sì wúlò tó ju ìyàwó jùlọ ìlú yìí lọ. so nígbà tí ìlú bá rí bó ti rí nínú àwọn bàbá lè máa ṣe nìyẹn wípé ìwọ ọlọ́run aláhùn olúwa wa sọ́bà nínú àlọ́kẹ́rọ̀ sọ́bà sọ́bà dá oore àtọ̀dọ̀ rẹ ẹ ẹ má wù kọ́ ara ẹ má wù kọ́ jù. Allahumma Allahumma sọ́gbà àdínà lè xayírọ́ sọ́gbà sọ́gbà. Ìwolúwa láti kọ́ ìlànà bẹ́ẹ̀ bọ́ sí náà wọn rẹ̀ ta fún ma bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bá yẹn. Ìwọ́n ọ̀rọ̀ bá kí ni ẹ̀ṣẹ̀ ṣe olùkọ́kọ̀ tó Nàìjíríà ó ti rò kó lè tó nàìjíríà tọ́lá òjò dáadáa rẹ lémi lórí nírọ̀ nírọ̀ wọn là tẹ́jà àìsà náà kádàn kádàn bàjẹ́ kí kejì ayé ni ó gbé mbẹ́ bàjẹ́ ó nira ní kókó ọlọ́mọdé láti bẹ́ẹ̀ fún wa láàárọ̀ ọ̀rọ̀ àkó wọta ilà abiláwọ̀ jù wàkùn lọ́wọ́ fẹ́rẹ̀ wàbàrà kọlọ́ fún jẹ́ wàsálàmù alaykum wa rahmatullahi wa adá ọkọ̀ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó ní kí a tún bá tẹ̀lé ìyàn rí ọba náà ní ọba tí a dá ọkọ̀ fún abẹ́ Allah nínú àánú ẹ̀ tí òní tí a tún ṣe láti yọrí ọlọ́mọ̀sí lópin bákan náà wá ni pé àníyàn gbogbo atáàbí wa ń bí òun náà ni àníyàn pé a fẹ́ fi ṣe ìjọsìn síwájú Allah subhanahu wa ta'ala ọlọ́njẹ́ bá nínú òṣùwọ̀n tẹ́rí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ní ọjọ́ tí ẹ pé owó ò ní wúlò mọ́ tí ọmọ ò ní wúlò mọ́ àyàfi gbogbo iṣẹ́ tí èèyàn bá ṣe lórí dáadáa wọ́n tó ọlọ́run pẹ̀lú ọkàn fọ́mọ́ ọlọ́run jẹ́